ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبسني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحبوا ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضحا سري إلهي بينهم وكل لي يا مولاي في موقف الحشر وكل لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba atọ́ọ̀kẹ́ atọ́ọ̀gẹ̀fà níbọ̀ Muhammad ìkẹ́ ọlọ́run atọ́lọ ọlọ́run àtórí ajẹ́jẹ́ tán rẹ̀ kọ́lọ̀kú bá mú bá òjíṣẹ́ ńlá níbọ̀ Muhammad ìkẹ́ ọlọ́run atọ́lọ ọlọ́run kọ́lọ̀kú bá mú bá wọn sàábí ànẹ́bì àtàwọn ará ajá ànẹ́bì àti gbogbo àwọn náà tá à ń gbìyànjú láti tẹ̀lé wọn èyí tí a ti máa ń sọ̀rọ̀ nípa lọ́kọláya àti nípa ìdílé mùsùlùmí abíọ́láwọn ọba àwọn tá à ń wí àtẹ̀yìntẹ̀ ń gbọ́ kọ́lọ́njì ṣe wá láǹfààní láyé àti níjọ̀gbìndì alkiyama a dúpẹ́ fún ọlọ́run ọba ọba tó sọ wá di oṣù àwẹ̀ ramadan ti tọdún yìí abíọ́láwọn ọba ọ̀pọ̀lọpọ̀ ọdún kọ́lọ́mùsàjà ṣe lérí èpè ayé láti bí ọdún mẹ́ta ọdún mẹ́rin sẹ́yìn náà láti bẹ̀rẹ̀ ètò yìí tó pé nínú oṣù àwẹ̀ ramadan náà láti bẹ̀rẹ̀ rẹ̀ tó fi wá di pé ní gbogbo ọ̀sẹ̀ gbogbo ọjọ́ Jímọ̀ aago mẹ́sàn-án tá à ń pàdé lórí program yìí àwa wò pé ah nígbà tó jẹ́ pé nínú oṣù àwọn Ramadan náà la bẹ̀rẹ̀ ká má sọ̀bẹ̀ nínú Ramadan ní sáàrì báyìí bá a ṣe gbẹ́tò ìkalẹ̀ tá à ń dúpẹ́ fún àwọn tó ṣe onígbọ̀wọ́ ètò yìí tẹ̀pá àwọn náà náà ti ń gbé tán látìgbà tí a ti bẹ̀rẹ̀ rẹ̀ látọdún tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ kẹrin kí ládàá rẹ̀ kó mọ̀ lọ bá àwọn òbí àwọn àbí ọlọ́wọ́n bá kọ́lọ́mùsàbà kẹ́ àwọn òbí wọn méjèèjì àwọn náà gbogbo àlámàrí wọn ètò ti dánú ọ̀rọ̀ wọn ọlọ́mọdé òdòjú rẹ̀ tó kù díẹ̀ káàtó kọ́lọ́kọ́ bá sọ di ìdùnnú fún wa adúpẹ́ fún gbogbo àwọn aláṣẹ àti àwọn tí wọ́n ní iléeṣẹ́ tí a wà ń bẹ̀ yìí kọ́lọ́kọ́ bá san lẹ́sùn support tí Islam tí wọ́n ń Muhammad sallallahu alayhi wa sallam nípa ètò yìí kọ́lọ̀mbà àsàwọn náà ní ẹ̀sùn olóore láyé àti níjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ní àìní gba lásìkò lọ́dún yìí pẹ̀lú bọ́lọ́n ọba ara ọ̀tọ̀ náà láti mú wa nípa pé ká dára wa lẹ́kọ̀ọ́ pé kí lọ́lọ́run wí kí lànẹ́bí wí nípa ọ̀rọ̀ ìgbéyàwó gbogbo àná la mọ̀ pé ọ̀rọ̀ ìdílé mùsùlùmí nìsín ó ti wà ní state of emergency ó ti ní pé ká declare state of emergency nípa rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn gbọ́rọ̀ ọlọ́run yé wọn gbọ́rọ̀ ànábì yé kálukú kan ṣe nǹkan tó wù ní ọkọ ń ṣe nǹkan tó wù ìyàwó ń ṣe nǹkan tó wù fún láti wá gbé tó ìkalẹ̀ pé ká máa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fúnra wa ká máa ṣàlàyé ọ̀rọ̀ ànábì fúnra wa láti lè pé kí àwa tí à ń ṣe àṣemáṣe níbi ìgbéyàwó ká jáwọ́ ń bẹ̀ àwa tí a sì ti ń ṣe dáadáa náà ká kọ̀ntínú láti máa ṣe dáadáa kò wá ṣẹ́ni tó pásẹ̀tì ò níbi ọ̀rọ̀ ìgbéyàwó bọ́kọ́ ṣe ní àtimáṣe ti tiẹ̀ nìyàwó náà ní àtimáṣe ti tiẹ̀ àjọ máa mánéjì ara wa ni gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ti máa sọ wọ́n ní marriage manage hmm. ọkọ máa mánéjì ìyàwó ìyàwó náà máa mánéjì hmm. hmm. ọkọ àbí ọlọ́wọ́n ọba kó ṣàánú wa àwa tí a ti wà dáadáa pẹ̀lú ara wa ọkọ àti ìyàwó ọlọ́run mọ́dà ni wa rú o ọlọ́run mọ́dà ni wa dàrú o ọlọ́run mọ́dà ni wa dàrú o àwa tí ó ti kù díẹ̀ káàtó fún náà à ń fi dédé àsìkò yìí àfi bẹ lọ́wọ́ ọba fún wa kọlọ̀n kó mọ́sá sànù wa ẹlòmíì tó bá rántí ìyàwó rẹ̀ báyìí ẹ̀rù ó sì bà pé tẹ́lómi bá rántí ọkọ rẹ̀ ẹ̀rù ó sì bà gbogbo ṣe ń tọ́lọ̀ ń gbé ìgbéyàwó kalẹ̀ fún nìyí tọ́lọ̀ ní wà mí ní áyá ti rí anikọlákọlákún mí ní àǹfóṣekún àzùwájá lè tẹ́sùkùnú ilẹ̀ ha ìdítà fi ń lọ́kọ ìdítà fi ń níyàwó náà ní kálíbà nífọ̀kànbalẹ̀ tí ó bá sí fọkànbalẹ̀ mọ́ nínú ìgbéyàwó kò ní sífẹ́ ọjà alẹ́bẹ́ ìnàkún mawaddatan wa rahma tí ó bá sì sífẹ́ kò ní ṣàánú ọ̀pọ̀lọpọ̀ lílo wárí báyìí lónìí àbí ọlọ́run ọba kọlọmọsá tún àlámàrí gbogbo àwọn ilé segment méjì náà la ní lórí ètò yìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ níbi tí àwọn ṣètò sáà sàrùmí tí wọ́n ti máa bára wa sọ̀rọ̀ ibi tá a ti fẹ́ gbé ọ̀rọ̀ wa lónìí òun ni níbi tíra kan tí wọ́n fi ṣe wá láǹfààní nípa ọ̀rọ̀ gbéyàwó wọ́n pe àkọlé tíra náà ni al-mawsu'atul fiqhiyyatul muyassara fi zawaj àbí èyí tí sheikh wa Muhammad Ibrahim al tí wọ́n kọ so àwọn afáwà wọn mọ̀ fún wa kí ni definition ìgbéyàwó gan-an àti àwọn àǹfààní tí ọlọ́run fẹ́ kí ìgbéyàwó kó ṣe nínú gbèsè ayé nìkọ̀ọ̀kan wọn. ẹ má jẹ́ ká gbàgbé sí second segment àníyé máa sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ tá a fi ń sọ fún wa pé tí ìbálòpọ̀ tó bá ti yọ kúrò níbi ìgbésí ayé lọ́kọláya nǹkan tó lágbára òun ló yọ kú òun a mọ̀ gbàrà wáyànjú pé ká múra sí kọ́lọ̀ kó mẹ́sà ṣe ní ìrọ̀rùn fún wa sheikh sadar sarumi bismillah. alhamdulillah والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أربع الله وبا إن يرى بعد شلاري تمسفن محمد صلى الله عليه وسلم في الملأ الأعلى عند الملائكة الملأ يتوقع لدوا ملائكة قل بان محمد أحسن بو الصلاة كم بان الصحابة محمد كم بان التابعين kuma ba ma tabi tabi'in àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé mana anna muhammad sallallahu alaihi wasallam tí fi di ọjọ́ alkiyama amin an duka fún ọlọ́wọ́ bá tún tààrà ipe èyí na ń kẹkọọ lọkọ sáà fún wa ní ìmánì hmm. okun ara àlàáfíà hmm. tàbí ìgbà tàbí zìkì kọ wá gbà ní ìbádà fún wa hmm. àmín naam n ta fẹ́ sàlàyé gbà rẹ̀ náà ni ta'arifu zawaj ta'arifu zawaj ìtìkí ni wọ́n ń bò láti mọ̀ ń pè ní ìfẹ́ rẹ̀ ń pè ní zawaj so the definition zawaj. Mm bóyá nítorí táwọn èèyàn mọ tí wọ́n ń pè ní àzẹ̀wáàjì wọn mọ tí wọ́n ń pè ní ìgbéyàwó òun ló fà á sí ìyàwó ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó fi ń rí bí hmm, bó ṣe ń rí láwùjọ wa lónìí mùsùlùmí ṣe ń rí bó ṣe kí hmm, hmm. bí ṣe ń rí lónìí àwọn ọ̀dà àmọ́ tó ń pè bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ báyìí ti mà ó ṣe ṣe kí àwọn àṣìṣe ọ̀pọ̀ mẹ́ so wọ́n ní àzẹ̀wáàjì àwọn lábá gbàmí wọ́n ni pé wọ́n pé yíkọ́ zawaji wọnàká wọ́n máa ń pẹ kalma zawaji wọ́n tó máa ń pẹ ní annaka wọ́n ni azawaji wọ́n ni annaka mm. so méjì wọ́n máa ń lo kalma yẹn papọ̀ bọ́ sábà tí ń bọ́ sínú àlàyé a máa máa tí wọ́n ń pè ní azawaji àti wọn kò tán pè ní annaka ìyàtọ̀ sí wà láàrin méjì tó wọ́n ni pé ama zawaji lugatan tá bá sọ pé azawaji aláfẹ́ lò mm. fọwọ́ ìkẹwọ́n ahadi shay'in bil akhar nínú èdè nínú èdè lágbáwá ò tàbí sọ pé nǹkan pè ní zawaji ó dẹ̀ ni pé ìsopọ̀ ahadi shay'in àbúrò pé ìfakín àbúrò pé ìsopọ̀ ìkan nínú àwọn méjì bil akhar kọ́ sí pé kí wọ́n sopọ̀ pọ̀ mọ́ra wọn. ìyẹn so wọ́n sì wà jùmọ̀ mẹ́ ayé fayyaru ayé fayyaru sayyatuhuma zawjan àbí ó sọ àwọn méjèèjì sayyatuhuma zawjan ó sọ àwọn méjèèjì di lọ́kọ láya ń gbé ó sọ wọn di lọ́kọ láya so àwọn méjì jọ wọ́n jọ síkìlì wọ́n jọ so papọ̀ mọ́ra wọn látàkùn ẹ èyí wà lọ́tọ̀ tẹ́tẹ́lẹ̀ tòun náà wà ní ọ̀rọ̀ tẹ́tẹ́lẹ̀ wọ́n wá di pé kí ni o wọ́n wá di papọ̀ wọ́n di di abálùgbé bára à ń kánà kúlù wáyé dé fardan lẹ́yìn ìgbà tí kálukú ti wà lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí ń gbélé wọn lọ́tọ̀ ìwọ mm-hmm. náà ń gbélé wọn lọ́tọ̀ ó padà wá di pé wọ́n padà wá wà wà pọ̀ báyìí so àfọwọ́ mú àyàwó nínú Al-Qur'an Karim wọn ni àmì qawlu ta'ala ìtumọ̀ ọwọ́ tá fún wa àlàyé tá fún wa yìí mm-hmm. Mm-hmm. ẹ̀rí rẹ̀ nù Qur'an pé ọlọ́ni ushul ladhina zalamu wa azwajahum ọlọ́ni ẹ kójọ ẹ kójọ alladhina zalamu àwọn tí wọ́n jẹ́ àwọn mm. alábòsí àwọn ẹlẹ́bọ àwọn tó sàbòsí ara wọn olùbọ́là mú àwọn ẹlẹ́bọ náà ni olùbọ́là mm. mú ẹni tó sàbòsí fẹ̀mí ara rẹ̀ mm. tó fẹ́ pé àbòsí ò dépò ẹbọ ọlọ́run ní ẹkọ ọyọ wákọ̀ wá àzúwájà wọn àti àwọn ìyàwó wọn. so àwọn ni pé òṣèwò òhùn wọ̀kọ̀wọ̀dá àwọn tí wọ́n jọ ń fara wara

ìrìnlẹ̀ hmm. àwọn tó máa ń ṣe àbò sí hmm. ní ọ̀sọ́ fún wọn àwọn ẹ̀kọ́ gbogbo wọn papọ̀ wá. pé àwọn ìyàwó wọn mo ní kò sí bá wọn ṣe lórí báyìí. àwọn ìyàwó wọn wọn ń ṣe àbòsí tí wọ́n ń ṣe yẹn wọ́n ń ṣe lọ́sọ̀ọ́ fún wọn. báwọn kan ṣe ń ṣe tí ọ̀dà àwọn ìyàwó wọn ṣe ń ṣe wọn ń ràn wọn lọ́wọ́ wọn wọn lọ́wọ́ wọn wọn lẹ́yìn wọn ń ṣe lọ́sọ̀ọ́ fún wọn. so pé lọ́wọ́ ni lápájá o ó zà wájà ebla rankumi rẹ̀ ó sì rankumi rẹ̀ ó zà wájà kí ni fún mi lè ó dẹ̀ fún òun ni wà ó mi yòrò ìdú na anáwó kọ̀rọ̀ nà bá bẹ̀ ha bì báyìí nípa ó fi rankumi kan ó fi kún ìní hmm. ó kó wọn papọ̀ mọ́ ara wọn wọn afárá kíra wọn ó sì súnmọ́ ara wọn. so yóò bá wọn. so wọ́n ní àmúdáwọ́lẹ́sọ̀rọ̀ nípa tó ń pè ní ànìkà lóògùn tán ẹ ó ti di ó ti gbajúmọ̀ lè pé tó bá ti pé àánú nìka ara ọjà ni kódà àwọn bẹ́ẹ̀ àti pé àánú ọdún ìyàwó náà ni mm. èyí àánú ọdún nìka àwọn oníní nìka kìíní àwọn ìlú bọ́jà ń ṣe nìka ni mm. kìíní ó ti di lágbára ni àmọ́ ti di èdè tó yẹ pé ó ti wá wà ẹni mm. ó fọ́kálẹ̀ ahán. àwọn ọjọ́ ìṣe mùsùlùmí gan wà àwọn ọjọ́ ìṣe nìka kankan ẹ̀hán so kí ni ọlọ́run àpọ̀ ọlọ́run fàgbọ́kà sí èdè yẹn ni ẹ̀ Ìgbà gbogbo ẹ̀yìn nǹkan kọ́dà olè máa ní jì kí ó tún máa rẹ̀ sàlàyé lọ́sí. Azawaj. Azawaj òun lọ díẹ̀. Àmọ́ nìka òun tó ṣe kí ni òun fún fàgá. Gbajúmọ̀. Gbajúmọ̀ dada. Tọ́ àwọn anìkọ̀ wà ámà nìka àwọn pè ní nìka lùgàtà méjì mm. òun ní tẹ̀ wà wúwà àbọ̀mù wàljàm àbọ̀mù wàljàm òun náà ní kí a kó nǹkan tó papọ̀ mọ́ nǹkan kan àti ká kó gbogbo ìjọba pọ̀ wà mí wọ́n jọ wọ̀ pápá mi pé wọ́n jọ wọ inú ara wọn ìdí ìsáàtà bá yẹ láti tí ó ní pé ti ń mì báyìí mm. so wọ́n bọ́ mọ́ báàdọ̀ ha ilà báàdì tí wọ́n sọ àwọn ara wọn ẹgbẹ́ tí gbẹ́mí sọ tún tó ní sókè mm. yóò máa fara kín ìtọ́wà lẹ́gbẹ̀ẹ́ fún ọkùnrin ankara so iná ni ìkẹ́ni àwọn so ó ضممت إلى صدري معدت صدرها كما نكأت أم الغلام صبية صبيها so ضممت إلى صدري معدت صدرها كما نكأت أم الغلام صبية صبيها فانضممت إلى صدري معدت صدرها mo kójọ sí ìgbàyà mi mo bí gbogbo ara mo bí láti mo á fà wọn àwọn ẹgbọn pọ fà á sí ìgbàyà mi mọ̀átírù sọ́dìrì ha mọ̀átírù sọ́dìrì ha lẹ́yìn tí ń túnkí ni tí ń fi sùwárí sí igbá ìyá rẹ̀ á yà tọrọ sọ́dìrì rẹ̀ ìyá obìnrin yẹn mọ̀ fi sùwárí sí igbá ìyá rẹ̀ báyìí mo fàbápọ̀ fàmọ́rọ̀ báyìí so lẹ́yìn tí ń túnkí ni. Tọ́mọ́ ilá sọ́dìrì mọ̀átírù sọ́dìrì ha. كما نكحت أم الغلام صبيها كما نكحت أم الغلام صبيها كما نكحت وزيتي أما فصدو أم الغلام أم الغلام يوم تكري أم دي صبيها أم ماري أفهم أفهم علي bí ìyá ti máa kó ọmọ mára àwọn. bẹ́ẹ̀ ni èmi náà hmm. ti máa kó obìnrin ọmọ rà nígbà bá fún tuntun àrí. ضممت إلى صدري معطر صدري كما نكحت أم الغلام صبيا to sai kun wani wani yogi da annaha annahu dhamma ila sarwi ko umman bi man bi umman bi yar bi shi bai bai dọ́mọ́ yusufu dọ́mọ́ ọmọlẹ̀ gulam tó jọ gbígbé bí ìyá ṣe máa ń gbé ọmọ rẹ̀ tó bá kó lo ọmọ rẹ̀ ní yóò ṣe gbé mọ́ra tó gbèsè báyà báyìí fi hanan ọ̀ṣẹ́dàtì shock látara ìfẹ́ àti ìlágbára ẹ̀jẹ̀ àyàránjẹ pé kò ní fọ́kọ́ bàyẹ̀ kò ní àyà rẹ̀ nígbà kan ó ń pẹ́ àzọ̀wájú àníkáwìn àyìn ìmọ̀ ń túmọ̀ kéèyàn sí kìnìún kò ní mara mm, ìwọ ìyàwó ọkọ rẹ mara. ẹ gbogbo àwọn sọmọ wọn náà ní sọ ọ gbogbo ní tẹyàn tọkọ àti tí ń bẹ ní máa rẹ tí bá rẹ jùmọ fi ń mm. dún á rí gbogbo ìdára fáwọn sọ yìí. làwọn ẹlòmíín fi máa ń sọ pé pé ah, ọkọ rẹ bí ọmọ rẹ ni gbé kó gbé mara o mm, abẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni ọmọ bọ́ bá ń bínú gan-an àwọn bọ́sẹ̀ wọ́n ti mú sí kí ni ọmọ bọ́sẹ̀ kò mara. ìwọ tí wọn náà jọ kọ hmm, wọn náà kó yàwó rẹ mara tí ò bá ti sí ìhun mọ́ <laughs> ọlọ́nkù sọ ọ̀hánbẹ́ jazakumullahu khairan ẹ̀yẹ a máa kọ̀ntínú láti bí lọ́la ní sẹ́gmẹ́ntì ilé àbúwò aláàrí pé àlàyé táwọn ṣẹ́kì ṣe fún ayé ẹ̀ eh, lérí definition azawaj hmm. àti an-nikah àrí pé àlàyé tó kún kẹ́kẹ́ ni hmm. gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe sọ náà kọ́ àwọn pé uḥshuru alladhina zalamu wa azwajahum ń jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba òdodo ni hmm. wọ́n sì ṣe àlàyé fún wa kọ́lọ̀ ń jẹ́ kí oṣù wa láǹfààní láyé àti níjọ́ gbẹ̀ndẹ̀ àwòké àmà ní second segment ibi tí ṣèkì ti dúró yẹn náà láti gbé hmm. a rí i pé poem tí wọ́n mú wá fún wa yìí ó ṣe déédé pẹ̀lú ọ̀rọ̀ tá a máa ń sọ hmm. níbi second segment níbi program wa yìí nípa pé a máa gba ọkọ àtìyàwó níyànjú nípa pé ká máa súnmọ́ra wọn tí súnmọ́ra wọn tá à ń sọ kìí sí gbogbo ìgbà náà ni pé ká máa wọnú ara wa èyí tó tún ṣe pàtàkì jù bẹ́ẹ̀ lọ òun ni pé ká máa kóra amára mm-hmm. ní gbogbo ìgbà ẹ yára di pé ọkùnrin ní ìsìn àti lọ mú yàrá mi mm-hmm. ọkùnrin mi òun níbi privacy privacy níbi ìgbéyàwó kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kìí ṣe bá ń sọ pé totally kò sí privacy o. Mm àmọ́ tẹ bá fẹ́ kí ìbálòpọ̀ kó máa lọ dédé hmm. tẹ bá fẹ́ kí dáadáa kó máa lọ dédé láàrin ara yín ẹ má ya yàrá hmm. eh, lọ́pọ̀lọpọ̀ gbà tọ́kọ àti ìyàwó bá ń ya yàrá fúnra wọn àbòsí náà fẹ́ máa ṣe hmm. ṣe láyé ìsìn tá àti ẹ̀wà yìí ló yẹ kọ́kọ́ àti àwọn yàrá ìṣètọ́nù wà fún yín lọ́pọ̀túnítì láti máa jìnà síra yín ẹlòmí ìyàwó lọ sùn yàrá kan ọkọ lọ sùn yàrá mi fóònù tẹ́ mú lọ́rùn ṣetán ni hmm. ibẹ̀ ní èsì máa sọ fún pé ẹnìkan tó fẹ́ bá chati hmm. lóru hmm. ọmọ bá chati àbí ọmọ pé kọ́dà àwọn ẹlòmíín ṣe fídíò kọ́ọ̀lù lóru lọ́nà tí ọ̀dá ìyàwó náà tún ṣe fídíò kọ́ọ̀lù pẹ̀lú ẹlòmíín àgbákò so òun láǹfà tó fi jẹ́ pé ìmọ̀kó rẹ ni mára yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mú wa ní pẹ́m ti aka lónìí. bẹ́ẹ̀ mọ́ ìlà sọ́dí rí mọ́ àtẹ̀wọ̀n sọ́dí rí kàmánàkà àti umulgulami sọ̀bíyà. kàmánàkà àti umulgulami sọ̀bíyà. àwọn àgbàlagbà káfí kábẹ́ ọlọ́run kò bá kẹ́ bàbá wa alájà àti gbogbo àwọn tí wọ́n kọ́ wa ní mímọ̀ láwùjọ yìí. so níta ń sọ ń bẹ̀ gangan òun ní pé k'ama àtìyàwó kò yẹ ká máa ya yàrá hmm. ká máa ya yàrá fúnra wa ọkùnrin àmọ́ oníṣẹ́ kan tí mo fẹ́ mọ́ tara hmm. tó bá ti tásìkò tí wàá tọ́ ẹ kí wà àtìyàwó rẹ̀ kẹjọ wà pẹ̀lú àkẹjọ wà fún ara yín hmm. even òru rọmọdọ́ọ̀nù tá a wà yìí nínú àwọn òru tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún pọ́pọ́sì yẹn ni òhìlàlà tàfíà àwọn aṣọ pé hunna libasul lakum wa antum libasul lahun eléyìí náà tún ṣe dédé pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ ipe you are garment for them hmm. and they are garment for you ó mú pé ọlọ́run fẹ́ kájọ máa wà lábẹ́ ìbora kan náà ní hmm. wọn design ìgbéyàwó pé kọ́kọ́ àti ìyàwó ká máa sùn lọ́tọ̀ọ̀tọ̀ hmm. ẹlòmíràn ni kódà ọkọ tó bá ní ju ìyàwó ẹyọ kan lọ ẹni tó bá ní alẹ́ ẹjọ́ òun nìkan lọ sùn bẹ́ẹ̀. Hmm, àbí àbí ẹ̀gá ti nílẹ̀ àti àwọn bàbá wa níjọ́un náà nínú nǹkan táwọn tó máa ń ṣe ni pé yàrá títí wọn tó wà wọn òun ni ó jẹ́ yàrá fún gbogbo àwọn ìyàwó náà èyí tó ọrùn bá ti kàn lọ́wà lọ́wà hmm. bàbá òní kò ní dá sùn hmm. ẹ̀rí pé àwọn ẹ̀kọ́ táwọn àgbàlagbà wà á ń tó lè bá sùn láwọn àmọ́ lóde òní ká máa ya yàrá fún ẹ̀ka ní yàrá tèmi lọ́tọ̀ ni yes nígbà míì obìnrin lè ní yàrá tiẹ̀ lọ́tọ̀ àní kó mọ̀ ní yàrá tiẹ̀ lọ́tọ̀ àmọ́ yàrá tọkọ ń sùn yẹn ò ní ọmọ lọ sùn tó bá ti fẹ́ sùn sótíyé ó lè láwọn aṣọ rẹ̀ nínú yàrá títí ẹ̀kọ́ rẹ̀ pé àwọn ọmọ rẹ̀ gan máa lò síbẹ̀ àmọ́ tó bá ti kan oorun lálẹ́ kò mọ̀ lọ sọ́dọ̀ ọkọ rẹ̀ eléyìí náà ni ó ṣe pàtàkì fún wa. Eh, kábọ̀kùnrin tó wá yẹn sí pé yàrá ìyàwó ni ọkọ tí lọ bá ń kọ. Eh, tó bá pé yàrá ìyàwó lọkọ tí lọ bá fẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà hmm. ẹ padà rí i pé yàrá ìyàwó yẹn kì í ṣe yàrá ìyàwó nìkan hmm. ẹ̀rì àwọn ọmọ ọmọ wọlé ah, kọ́dọ̀ ọmọ ọkùnrin yọ́ ma wọlé lọ́sọ́dọ̀ yàrá a sì ń hmm. sọ fún wa náà ibùn ìwọ tó jẹ́ ọmọkùnrin àti ìwọ tó jẹ́ ọmọbìnrin ó fẹ́ wọ yàrá ìyá rẹ̀ kánlẹ̀kùn wọ́n já lù yá rẹ̀ àwọn nǹkan kan wà náà áwòrà àti ìyá rẹ̀ tí wọ̀gán ọ̀gbọ́dọ̀ rí àwọn nǹkan kan wà náà áwòrà ìyá ọmọbìnrin tóbìnrin gan ọ̀gbọ́dọ̀ rí kátó aṣọ pọ́ ọmọkùnrin ṣe rí ibi tí ọkọ àti ìyàwó tí wọ́n mọ̀ sùn sí is a sacred place nísìnyí ta ló fẹ́ jáwọ́ chamber national assembly anyhow our matrimonial beds are chambers The sacred chamber ni tó yẹ pé a preserve ẹ̀ dáadáa àwọn ọmọ tó bá fẹ́ wọ bẹ̀ bóyá ẹ kàn dedicate ẹ dedicate yàrá kan fún dáǹsọ yìí tẹ pé ọkọ àti àwọn fẹ́ lọ́rọ̀ tẹ fẹ́ sọ ọkọ obìnrin míì fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ for days kò rí bí fojúlẹ̀ fúngbà tí wọ́n sùn papọ̀ abẹ́gẹ̀ kì í pàǹsù pé ká máa jíra wa kalẹ̀ lóru èyí náà dáa tó ti ẹgbàá kẹ tó sùn ká má tẹ fóònù títí di pé yóò wá dòru kọ kí ọkọ tó wọlé ìyàwó ti sùn lọ hmm. àbí kí àwọn tó wọlé ọkọ ti sùn lọ ká sọ̀rọ̀ àwọn gbogbo eléyìí náà kọ́lọ́n kó sànù wa á fún àwa tí àwa ń lé ní ààyè láti pè wọlé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ọ̀rọ̀ tí ó pọ́sibú ẹ pé ń ṣẹlẹ̀ nulẹ̀ àwọn ẹlòmíì báyìí hmm. so ẹ jẹ́ ká dá sí ètò yìí tàbá ní observation táwa náà fẹ́ fi ṣe wà láǹfààní tó dáwà táà ń wuyi náà experience táwa náà ní làfi ń sọ̀rọ̀ ẹlòmíì tún lè ní experience tó ju ti wá lọ tó ń ya wa ní láàṣáyà àbá ní béèrè à hmm. béèrè lórí ọ̀rọ̀ tí à sọ yìí tẹ́mọ̀ pọ̀ wá sí ọ̀nà ní zero nine zero seven two three eight six nine seven five zero nine zero seven two three eight six nine seven five now wàlẹ́gùn sọ́lá àwọn àkùkù wàbàkàtù. ẹ bá wa tún redio níbi rédíò yín àbíkẹ́ páná náà ẹ ṣeun Amen. Amen.

màmá rẹ̀ àti bàbá rẹ̀ ń bọ̀ alẹ́kùn sáàmùlọ̀ ọ̀kàtù náà àwà pẹ̀lú yín tí ẹ̀kọ́ mọ́ gbọ́ náà náà ẹ̀ṣọ́ alhamdulillah alhamdulillah alhamdulillah ẹ̀ṣọ́ so ibi tọrọ wà ń lẹ́gẹ̀ ẹwọ tí bàbá ń sọ hmm. nínú nǹkan tó yẹ ká mú ní pàtàkì kó tó di pa àfẹ́yà kó tó di pa àlọ́kọ òní pé accommodation accommodation ká múra sí ò múra sí hmm. ẹ dákun ẹ sọ̀rọ̀ sókè díẹ̀ sí i yín dáadáa hello hello together. آمين آمين آمين آمين يا الله آمين الله آمين آمين آمين الله آمين آمين جزاكم الله خيرا ibi na la dosi pẹ̀lú gbọ́nà ọba lónìí بعد لولا عصم القدس أشهد أن لا إله إلا أنت أستغفرك